ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ yẹnyẹn wa ìsìnkú déédéé àkókò yìí lórí ètò wa ètò ìbàjẹ́dópin tó ń dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà pẹ̀lú àjọṣepọ̀ ICPC níbi tí wọ́n ti ń pariwo pé ìbàjẹ́ gbọ́dọ̀ dópin ní orílẹ̀-èdè Nàìjíríà torí pé orílẹ̀-èdè tí ìwà ìbàjẹ́ bá wà irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò di ọmọ ẹ̀yìn irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò di ọmọ ìmẹ́rí irú èdè bẹ́ẹ̀ ìdàgbàsókè ICPC wa ń pariwo pé àwọn ṣetán láti bá ìwà ìbàjẹ́ wọ ìyá àjà kó lè bá a dópin ní orílẹ̀-èdè nàìjíríà kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó lè fi orílẹ̀-èdè nàìjíríà ṣe lé ẹ̀ lẹ́ni ohun kan tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ó ní àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tí ẹ ti fi ṣọwọ́ sí wa lórí àtẹ̀jíṣẹ́ wa gẹ́gẹ́ bí ẹ ṣe ń fi ọkàn bá gbogbo àwọn ètò tí àjọ ICPC tí wọ́n ń ṣe lórí móhùnmáwòrán wa tí à ń sọ lẹ́ni àwọn àwọn ìbéèrè bíi mélòó kan tí ẹ ti fọwọ́ ránṣẹ́ sí wa tí àjọ ICPC ti wà níkàlẹ̀ láti bá wa dáhùn gbogbo àwọn ìbéèrè yín ẹ mọ́ gbàgbé ẹ tún láǹfààní láti fi àwọn ìbéèrè ránṣẹ́ torí pé àjọ ICPC wọn láwọn wà fún yín láti rí i pé ìwà ìbàjẹ́ dópin ni láti wá dáhùn àwọn ìbéèrè yìí àti gbé ọ̀gá àgbà kan wá ní ẹ̀ka òfin nínú àjọ ICPC ọ̀gbẹ́ni michael adesola ẹ ti máa ń rí wọn ní gbogbo gbà ọ̀gbẹ́ni michael adesola ẹ ṣe gan olóòtú yorùbá ní bíṣẹ òbá pẹ ni a kì í pẹṣẹ ìbéèrè wọ́n ní nípa ọ̀rọ̀ tí ẹ̀ ń pè ní constituency project pé ètò tó dáa ni ṣùgbọ́n àjọ ICPC ẹ̀ yìí fi tó àwọn èèyàn létí ibo lẹ̀ ń lọ ibo ló ibo lẹ̀ ó tún kàn sódà káwọn ó fi lè mọ̀ pé ibi táwọn ó ti lọ dúró dé ní ẹ̀rọ táwọn bá láwọn ibì kan táwọn ó ti ṣàkíyèsí pé ẹ̀jọ̀ ICPC ẹ̀ bá wò ọkùnrin ọmọ ń kówó sápò kí lè rí sílẹ̀. ẹ ṣeun gan ẹ ṣeun gan mo ní láti dúpẹ́ lọ́wọ́ àwọn ará ilé nítorí pé wọ́n fi ìfẹ́ hàn sí ètò yìí àti ètò ICPC ìyẹn fún wa nídánilójú pé gbogbo wa náà la afẹ́ gbógun ti ìwà ìbàjẹ́ pẹ̀lú ìbéèrè tí wọ́n fi sọ sí wa a ní láti sọ fún wa pé iṣẹ́ wa bí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni tẹ bá ní ẹ fẹ́ mólì tẹ sì ti sọ fún pé ẹ ń bọ̀ wá tẹ mọ̀ pé lè ó pàdé mọ́ so ohun tá a máa ń ṣe ni pé tá a bá ti fẹ́ lọ síbì kan a máa ń gbogbo ibi tí àwọn iṣẹ́ àkànṣe agbègbè wà yẹn gbogbo ẹ̀ ló wà lórí ẹ̀rọ alújára wa ó wà lórí ẹ̀rọ ayélujára wa so tẹ bá ti wá wo gbogbo bẹ̀ ṣùgbọ́n kì í ṣe pa máa sọ fún yín pé ibi báyìí là ń lọ níjọba ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ètò iléeṣẹ́ agbègbè wọn yẹn ó wà lórí ẹ̀yẹ ẹ̀rọ alújára so àwọn tó bá ní ìfẹ́ láti fẹ́ mọ ìgbà tí abamalu kan wo àwọn kìíní yẹn ṣùgbọ́n àní fún wọn ní gbèdéke pé ìgbà yìí là ń bọ̀ wá tá a bá ti fún wọn ní gbèdéke ìgbà yìí là ń bọ̀ wá àníró lórí ọ̀rọ̀ ṣé àdírẹ́sì tí wọ́n fi lè wò lórí ayélujára yìí ṣe ẹ lè bá a pé torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ tiẹ̀ mọ̀ pé àdírẹ́sì táwọn ò lè mọ̀ pé ah, àjọ ICPC o ọ̀rọ̀ hmm. constituency project yìí o eh, ìbò náà ti lẹ́ fi lè. bẹ́ẹ̀ni kò lè tẹ bá ti lọ sórí eh, eh, www.icpc.gov.ng gbogbo bẹ̀rẹ̀ máa rí ètò constituency project àti àwọn àwọn iṣẹ́ agbègbè tó wà lórí rẹ̀ àti ìṣẹ̀ka ní ìpínlẹ̀ ìpínlẹ̀ wọ́n ṣe wà. Mm so tó bá di pé a kàn lè kéré pé tó ìdúró tó bá sọ pé à ń lọ sí ìpínlẹ̀ nísìn hmm. wọ́n lè gbé àwọn jàǹdùkú dìde. Hmm. ẹ ń fi pamọ́ káwọn jẹ pé àṣírí ọ̀wà mọ́. akọ́mọ̀ àti pàtìrí ọ̀wà tú hmm. ẹ mọ̀ pé ẹ sì mọ ètò tó ń bẹ ní nàìjíríà nísìn ètò ààbò ààbò aráàlú ààbò òṣìṣẹ́ ó jẹ́ pàtàkì jùlọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìgbà míì àní láti polongo ẹ̀ níbi tá à ń lọ torí fún ààbò àwọn òṣìṣẹ́ wa àti ààbò àwọn aráàlú pẹ̀lú. ẹ̀yin èèyàn wa àjọ ICPC ni kì í ṣe pé àwọn ò fẹ́ sọ fún yín nípa àwọn àkànṣe iṣẹ́ ṣùgbọ́n tí a bá ní ká tètè mọ sọ síta ọ̀pọ̀lọpọ̀ àwọn àní wọn ò rí láwọn ọ̀bàyéjẹ́ mú kì í ṣe kọ́rọ̀ ààbò nìkan àwọn ọ̀bàyéjẹ́ tí wọn ò tó jẹ́ pé ìjọba ti kówó fún tí wọn ò wá ṣe wọn ò ní lè wọn bá mú ètò rí yín òun náà sì ní àjọ ICPC fún wa ẹ gbọ́ kì í ṣe pé wọ́n ní nǹkan kan wọ́n ò ní nǹkan táwọn fi pamọ́ o pé ọ̀rẹ́ yín òun ni àwọn jẹ́ ìbéèrè kejì wọ́n ní nípa ọ̀rọ̀ project tracking náà ni pé ọ̀rọ̀ àwọn asòfin nìkan lẹ sáfún kà mọ́ àwọn tó wà lẹ́ka aláṣẹ tí wọ́n ń pè lẹ́ka executive ẹ kí ló dé tẹ̀ ẹ̀ tán rẹ̀ wò bẹ́ẹ̀ ẹ̀ sì jẹ́ káwọn aráàlú ọkọ̀ ṣe mọ̀ pé àwọn aláṣẹ hmm. àwọn ní ibi tá ń pè ní ministry. Mm tàbá tá à ń pè iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ ìjọba nìkan ló sì ní àdáṣe àkànṣeṣẹ́ tí wọ́n ṣe ní iléeṣẹ́ kọ̀ọ̀kan irú bí iṣẹ́ iléeṣẹ́ ìdàgbàsókè ìlú àbí tìǹlẹ̀ṣẹ̀ ministry of works àwọn èèyàn náà ní iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe tó sì jẹ́ pé wọ́n ń gbé jáde so ibi wọn bá ti gbé yẹn jáde yẹn náà wà nù budget gbogbo ẹ̀ là ń wò tá à ń fojú sí ṣùgbọ́n àwọn iléeṣẹ́ iléeṣẹ́ ìjọba náà ló ń fojú tó àwọn iṣẹ́ wọ̀nyẹn gbogbo ilé náà là ń ṣe papọ̀ pẹ̀lú iṣẹ́ iléeṣẹ́ tàwọn asòfin gan tá à ń sọ kì í ṣe pé àwọn asòfin gan ló ń dá ṣe fúnra wọn hmm. wọn ó kàn mú àwọn agbaṣẹ́ṣe wá ni iléeṣẹ́ iléeṣẹ́ ìjọba náà ni ó padà máa mójútó bẹ́ẹ̀ bá rí i pé àwọn kan bá sọ pé wọ́n pa iṣẹ́ ìjọba tì kì í ṣe ẹnìkankan ló dédé pàtì hmm. adáṣẹ́sẹ̀ kò lè pa iṣẹ́ ìjọba tì láì jẹ́ pé ó bá ní ọwọ́ kan àwọn ará ọ̀run so iṣẹ́ yẹn kì í ṣe pé ó wà ní gbèdéke pé iléeṣẹ́ ti àwọn òṣèlú asòfin lélẹ́yìí hmm. iléeṣẹ́ tàwọn òṣèlú ti aláṣẹ lélẹ́yìí gbogbo ẹ̀ náà wọ́n máa ń pa wọ́pọ̀ ni so tí wọ́n bá ibi tí wọ́n ti ń pa wọ́pọ̀ yẹn ṣùgbọ́n èso tiwa ni pé ká lọ síbẹ̀ ká lọ wí pé ṣé eléyìí wà nínú. Eh, àbá ìṣúná ṣé ìjọba sì pèsè owó fún un tá a bá ti rí méjèèjì yẹn a lọ a lọ síbẹ̀ náà ni so gbogbo èyí tá à ń wò yẹn náà kì í ṣe pé eh, ti àwọn asòfin nìkan là ń gbé yẹ̀wò gbogbo ẹ̀ ó ní tàwọn aláṣẹ náà nú so kì í ṣe pé a fojú sí pé àwọn eh, àwọn asòfin nìkan nìkan ló wà ń bẹ àwọn aláṣẹ náà wà ń bẹ. àwa lè rí àwọn àpẹẹrẹ tàwọn aláṣẹ tẹ torí lórí ètò yìí ẹ ti ka gbogbo àwọn ìpínlẹ̀ tẹ́ ẹ ti lọ àwọn àwọn sẹ́nítọ̀ ni o àwọn ọ̀nàrẹ́bù ni o tẹ́ ẹ ti sọ fún wa àwọn èèyàn ti ń gbọ́ ṣùgbọ́n ti àwọn ẹ̀ka aláṣẹ ẹ̀ tí ìka kankan fún wa pé ibi tẹ́ ẹ lọ nìyí. ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín irú àwọn èyí tá a ti sọ fún yín yẹn náà ó ní tàwọn aláṣẹ náà nú hmm. gbogbo ẹ̀ ló wà fúnra wọn torí nígbà tí ìjọba lè gbéṣẹ́ jáde pé a fẹ́ fa iná sí agbègbè kan ẹni tó jẹ́ òṣèlú tó jẹ́ ti agbègbè ibẹ̀ náà tó ń jẹ́ aṣojú tibẹ̀ náà òun náà ní ọwọ́ ń bẹ̀ pé tó yìí òun lòún gbé wá fún agbègbè bíi so ibẹ̀ tí wọ́n jọ ń pa ọ́pọ̀ ni bí ẹni tó bí ẹni tó wà nílé ìjọba tó wà nílé asòfin bó bá gbé jáde iléeṣẹ́ ìjọba náà lá lọ bá pé tó èyí èyí tó ń gbé wá sí agbègbè òun ni yóò sì fi pátákó sí àìrí pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni ó wọnú ara wọn ni ti asòfin àti ti aláṣẹ gbogbo ẹ̀ wọnú ara wọn ni kì í ṣe pé ó yàtọ̀ síra wọn. ẹ̀yin aráalé ẹ tún ti gbọ́ ìdáhùn tí àjọ ICPC sọ fún wa wọ́n ní kì í ṣe pé àwọn òwò tẹ̀ka aláṣẹ náà o pé gbogbo ẹ̀ wọnú ara wọn ni kárò sọ mọ́dì kárò dì má sọ kídì sáwọn ti gbófò ni pé àti ti ẹ̀ka aláṣẹ o àti ti ẹ̀ka àwọn asòfin méjèèjì làwọn ń tanná wò fínífíní torí pé ẹ fẹ́ kí wọ́n àbàjọ́ dópin àbí ẹ̀kọ́ lẹ rí nínú àjọ ICPC. ìbéèrè tí àwọn aráalé ń sọ ni pé ọ̀nà wo ni a lè gbà láti lọ mọ fẹjọ́ sùn torí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀pọ̀ kọ́wọ́n di pé bóyá ńgbà tẹ́ wà fẹjọ́ sùn ẹ àwọn tẹ́ tọ́ afẹjọ́ sùn náà lẹ́tùn mú ọ̀nà wo ni èèyàn lè gbà láti wáá fi ẹjọ́ ìwà ìbàjẹ́ sùn ICPC. ẹ ṣeun gan a sọ fún wa pé ìpele mẹ́ta ọ̀dọ̀ tó tẹ̀ pọ̀ náà lè ti lè fi ẹjọ́ sùn àjọ ICPC mo ti sọ fún wa nípa ẹ̀yọ ẹ̀rọ ayélujára tá a sọ ní www.icpc.gov.ng ọ̀kan nínú yẹn mm-hmm. ọ̀nà kejì tó ní pé ìwé àfiránṣẹ́ ah, àfipèránṣẹ́ zero eight zero zero two two five five four two seven two. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. ẹ kì í tún pè lẹ́ẹ̀kan sí zero eight zero zero two two five five four two seven two tẹ bá pe eléyìí tẹ bá fi ìwé ránṣẹ́ tàbí tẹ tiẹ̀ pè gan ni kò ní ná yín ní kọ́bọ̀ kò ní já kò ní já owó kankan yẹn bóyá ìfẹ́ kò sí èèyàn. bẹ́ẹ̀ ni ọ̀nà kẹta tó wá ni pé ẹ lè kàn sí wa ní orí info at icpc.gov.ng. gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà làwọn èèyàn máa rí lójú bó máa wọ̀ ẹ́ tí lọ. tẹ bá ti wọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ rí àjọ icpc ẹ rí wa bá sọ̀rọ̀ ẹ ṣeun ìbéèrè kan táwọn ará tó lè torí pé ìbéèrè pọ̀ wọ́n ní tí ẹni tó bá tiẹ̀ parọ́ pé ó gbèrò yẹn lẹ́jẹ̀ jáde ṣé ìjìyà kan wà fún bí pé ó ah. parọ́ ìlú tí ò ṣẹlẹ̀ pé Ahmed ní o ó ti kówó òlu jẹ o tí ò sì kówó òlu jẹ. ẹ̀ṣẹ̀ ńlá ńlá nìyẹn hmm. ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn torí àkọ́kọ́ náà ìbanilórúkọ jẹ́ ni ìkejì nínú òfin àjọ ICPC òfin tó dá àjọ ICPC kalẹ̀ ẹsẹ̀ ìkẹrìnléní ọgọ́ta abala kejì ó sọ níbẹ̀ rí pé ẹnikẹ́ni tó bá firú ẹ̀sùn èké tó fi ránṣẹ́ sí àjọ ICPC ọdún mẹ́wàá ni ó fi jara ní ọdún mẹ́wàá ni ó fi jara kò sí àǹkúrọ́ mọ́ ni kò sí àyè ẹ̀sùn èké. kó tó di pé a lọ lórí ètò ẹ wo ìbéèrè tí àwọn kan tó wọ́n ní gbìyànjú pé àgbàṣẹ́ṣe ìjọba fún un lówó tí ò wá ṣiṣẹ́ òun ẹ kàn gbowó padà lọ́wọ́ rẹ̀ ni àbí ẹ kàn fọwọ́ra lórí pé ọkà rè. àkọ́kọ́ òfin fún wa ní àṣẹ láti gba owó padà lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ òfin fún wa láti gba owó padà lọ́wọ́ ẹ̀ èkejì tó wá ní pé láti gbé lọ sílé ẹjọ́ torí pé kò ṣe iṣẹ́ tí ìjọba fún un méjì ló ṣẹ̀ báyẹn yóò sì fojú wo yóò sì fojú winá ìjọba àá gba owó padà lọ́wọ́ ẹ̀ yóò sì tún lọ sílé yóò fi ní wọlé ìjọba. ẹ̀yin èèyàn wa ẹ rí i pé àjọ ICPC gbogbo òbéèrè yín tí ẹ fi sọwọ́ wọn ní àwọn ṣetán láti máa dá àwọn òbéèrè yín gbogbo àwọn ibi tí ẹ ti lè tún fi ránṣẹ́ yàtọ̀ sí nọ́mbà wa tí ẹ mọ fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àjọ ICPC náà tún ti fi nọ́mbà àwọn síta ètò ń lọ lójú mọ́ àwòrán yìí ẹ lè fi àwọn ìbéèrè yín èyí tẹ́ ń pè ní questions àti àbí àtẹ̀jíṣẹ́ tí a ń pè ní SMS ẹ fi ránṣẹ́ sí wọn wọ́n ti ṣetán láti dáhùn àwọn ìbéèrè yín ọ̀gbẹ́ni adéṣọlá ṣé ìjọ mi ṣé wo ìbéèrè lẹ́tùn lè dáhùn tó bá tún ti fi rọ́wọ́ sí. lágbára Ọlọ́run a ti jókòó kalẹ̀ fún un. kí dùn kó pọ̀ sókè báyìí náà ni ọ̀bẹ oge èmi a máa sọ kinní kan lórí ètò pé gbogbo iṣẹ́ tó bá lè ṣe tó bá lè dúró tì òun náà níṣẹ́ àdúrà iṣẹ́ tó bá ṣe tó bá ń fura tó ń wọ̀ tó ń wò sí fura sí ara rẹ̀ pé kì í ṣe iṣẹ́ àdúrà títí ìgbà mìíràn tí a tún ṣe àgbéyẹ̀wò nǹkan mìíràn lórí ètò ìbàjẹ́dófin orúkọ tèmi ni Rafiu Adédìran. thank